adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alhamdulilayi. májẹ̀mú adúláwọ̀ foundation aka tàgbẹ̀tọ́lọ́dẹ parapọ̀ welfare initiative international organization ìtẹ̀síwájú adúláwọ̀ orúkọ mi ò yí padà olúwaṣẹ́gun tolúwalọ́pẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì akọrin àpótí ẹ̀rí nazareth ìlú Ìpókíà ni mo tún wà báyìí o ìkan láàrin àwọn ìlú àwọn gbòógì ìlú nílẹ̀ Yorùbá mo wà pẹ̀lú ìkan láàrin àwọn ọ̀jọ̀gbọ́n tọ́lọ́run ṣe ní àkàndá fún wa nílẹ̀ Yorùbá kọ́lọ̀ ń bá wa dá wọn sí ju báyìí lọ torí irú àwọn bàbá báyìí a ní ìdí gan nílẹ̀ Yorùbá gbogbo èèyàn ló mọ̀ wọ́n sí Chief Comrade Ajíkọ̀bí Adélékè Tajudeen tí wọ́n jẹ́ bàbá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà nílùú Pòkíà wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dì kọ́lọ̀ má fi wá sílẹ̀ fáyé mú ẹ mọ̀ wípé tàgbẹ̀tọ́lọ́dẹ iṣẹ́ tiwa ni láti lọ sí gbogbo ìletò síletò káàkiri àgbáyé nílẹ̀ adúláwọ̀ láti wá àwọn tó bá jẹ́ àgbà ọ̀jẹ̀ lórí ètò ààbò ìlú lórí ìjàngbara ìlú láláìbú ọba láláìbú jòyè láláìkọlólé onílé láláìkọlà àlejò ọ̀nà wo la lè gbà tàlàáfíà á fi jọba káàkiri gbogbo agbègbè ibi tó lọ ń bá ràn wọ́ lọ́wọ́ láti dé òun ló fà á tí mo fi wà lọ́dọ̀ ìkan láàrin àwọn bàbá wa nílẹ̀ Yorùbá mo máa sọ fún yín pé ọmọ Yorùbá ẹ má mi kàn àìrìn jìnnà láì rábùkí ọ̀kẹ́rẹ́ tá a bá rìn débi tó yẹ ká rìn dé à á dé àwọn agbègbè kan à á pàdé ọ̀kẹ́rẹ́ tó lóyún tó tún pọnmọ sẹ́yìn wípé kò sí nǹkan kan gẹ́gẹ́ bí ètò ààbò fúnlẹ̀ Yorùbá yẹn irọ́ ni wípé kò sí àwọn tí Ọlọ́run fún ní àṣírí ètò ààbò nílẹ̀ Yorùbá yẹn ẹ̀yin lẹ wá wọn tẹ́ ẹ bá wá wọn ẹ̀ wọn òótọ́ ni pé èké pọ̀ òótọ́ ni pé òpùrọ́ pọ̀ òótọ́ ni pé sàkámàjì kún gbòòrò káàkiri ṣùgbọ́n bó o bá lè bẹ elédùmarè elédùà darí ẹ wọ́n ní orí tó bá máa gbé ni kò ní ṣaláì gbé ni pàdé aláwo ire òun ló fà á fún ìgbádùn àti ìfọkànbalẹ̀ ọmọ Yorùbá àti ètò ààbò la fi pàdé irú àwọn bàbá wa yìí wọ́n jẹ́ kan láàrin àwọn àgbà ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ láwọn ò mọ̀ wọ́n torí bàbá òun ṣe social media person àwọn ìṣe by force by fire káyé gbọ́dọ̀ rí mi mo sọ fún wa ìkòkò tó bá lómi inú kì í pariwo tẹ bá ti rí àgbá tó ń ró wo wo wo ó túmọ̀ sí pé kò sí nǹkan kan bẹ̀ ọ̀pọ̀ ìgbà lóòótọ́ èèyàn nídìí láti jẹ́ káyé mọ̀ wípé mo wà ń bí kọ́ má bàa jẹ̀yàn máyé ṣùgbọ́n kì í ṣe bíi ti wípé kéèyàn máa fipá wá ní tí ò sọnù lẹ́ni dádì àwọn àwọn ọmọ Yorùbá láti mọ̀ yín àṣẹ láti morúkọ yín látọ̀dọ̀ yín fúnra wọn sà. ọmọ ọmọ ìlú ọmọ ìkàrọ̀ jire orúkọ mi ni Tajudeen Ajíkòbí Adélékè ní orúkọ tí mò ń jẹ́ ọmọ Yorùbá pọ́nbílì sí ni mí. àwọn èèyàn kan kì í bí dádì ó máa yà mí lẹ́nu láì tí ì pé twenty minutes this is wonderful ògúnmọ́lá ibrahim ọláníyì wọ́n ní bàbá wa ìpókíá local government bàbá àgbẹ̀kọ̀yà rèé bàbá wa yẹmí o ọdẹ ti gún o wẹ wẹ akin akin mi ò rí kíní yẹn kà dáadáa ọmọ yorùbá benin republic akin ẹkú ètò wọn làwọn wòye láti benin republic báwọn kì í dáàdì bá ṣe ń sọ lọ <laughs> olúwa ṣeun bá a ṣe ń sọ lọ sà ǹjẹ́ ẹ lè jẹ́ kí wọ́n mọ orúkọ yín dáadáa ẹ ti dárúkọ yín fún wọn àbí. mo ti dárúkọ mi fún ọmọ ní èmi ni Tajudeen Ajíkòbí Adélékè. orúkọ Ajíkòbí yẹn <laughs> orúkọ ńlá ni nílẹ̀ Yorùbá o orúkọ ńlá ni nílẹ̀ Yorùbá o àwọn tó bá ń lo orúkọ yẹn á <laughs> ti máa yí àwọn tó jẹ́ ọmọ kọlẹ̀ Yorùbá ẹ dádì ẹ jọ ǹjẹ́ lè ṣàlàyé fún wa ní ráńpẹ́ kí ni nǹkan tó ń jẹ́ Àgbẹ̀kọ̀yà à ń gbọ́ Àgbẹ̀kọ̀yà lọ́tún à ń gbọ́ Àgbẹ̀kọ̀yà lọ́sì kí ni nǹkan tó ń jẹ́ Àgbẹ̀kọ̀yà sà ǹjẹ́ lè sọ fún wa ẹ ṣeun ọ̀nba díẹ̀ ráńpẹ́ tèmi mọ̀ nípa àgbẹ́kọ̀yà àgbẹ́kọ̀yà ìdí ẹ̀ tí orúkọ yẹn fi ń jẹ́ àgbẹ́kọ̀yà òun ni pé gbogbo ẹ̀yẹn mo ìbá ẹ̀ mọ́ gbọ́ òun ni pé ẹ̀yìn kò sí ẹ̀yìn ọ̀mọ̀wé tàbí ọ̀làjú kan gbà náà àwọn àgbà àgbẹ̀ ni wọ́n kóra wọn jọ lágbàlagbà gbogbo nígun nílùú ni wọ́n fi kọ́kọ́ lu ẹ̀yìn ìjọba ńgbà tí wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá hmm. tí wọ́n rí àwa ọmọ Oòduà jẹ dàtí sí yorùbá ò ní nǹkan kan yorùbá yójó yorùbá yọlẹ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí yorùbá bá ní faradà wọ́n sì ní faradà ni. wọ́n ní faradà ni. ó túmọ̀ sí pé kò sí ọ̀mọ̀wé kò sí pòfẹ́sọ̀ kò sí gírádùétì kò sí ọ̀jọ̀gbọ́n kan tó bá wọn dá sí ń gbà yẹn sà. rárá o ẹnìkan dá sí àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ wa àwọn àgbẹ̀. wọ́n múra lóko wọ́n kóra wọn jọ. Hmm. ẹ̀ẹ́dùn ọjọ́ bá àwọn bàbá wa náà sì mú gbogbo àwọn kan tí àwọn bàbá wa ń lò lágbára náà náà fi kojú ìjọba ní. nígbà náà lọ́hùn nígbà ni. nígbà tí ìjọba àgbà yẹn fẹ́ tó fẹ́ pa eh, yorùbá rẹ. tọ́nà okùnbí tí yorùbá fẹ́ gbà. àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọmọ yorùbá náà ti wà lókè ńsìn kò wá ní súwa kò ní rẹ̀ wá ọlọ́run á bá fún bàbá tinubu ṣe o torí pé ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé okùnbí tó fẹ́ gbé gbà ṣùgbọ́n ọmọ yorùbá ni torí pé ó jọ ńlá kó jọ ọmọ yorùbá yẹn nǹkan tó wọn lẹ́nu kó máa sọ èmi àwa sì máa fàdúrà pẹ̀lú sùúrù mo gbàgbọ́ wípé ọlọ́run á gbàkóso táwa ò ti wá tara wa dádì ǹjẹ́ lè sọ fún wa àwọn kan ní pé ọjọ́ orí àgbẹ̀kọ̀yà kò tí ì ju twenty five àwọn kan lọ́jọ́ orí àgbẹ̀kọ̀yà kò tí ì ju ọ̀rọ̀ nineteen sixty lọ dádì ǹjẹ́ lè sọ fún wa irú ẹ̀yin ìgbà wo lẹ̀yin kọ́kọ́ búra àgbẹ̀kọ̀yà ǹjẹ́ búra àgbẹ̀kọ̀yà àti pígbà wo lẹ búra àgbẹ̀kọ̀yà. mo búra ìgbà tí mi fi búra àgbẹ̀kọ̀yà kò dàbí wúruwúru pé ẹ̀yìn à ń wówó tá fẹ́ jẹ àwọn Yorùbá dúró gírí. kò ń ṣe pé à ń wọ́wọ́ tá fẹ́ jẹ ńgbà náà ìbàdàn ni eh, lèmi ti búra yẹn àgbẹ̀kọ̀yà ní nineteen fifty seven. wow nineteen fifty seven. seven tó yẹ kí wọ́n ṣe ń búra fún wa báyìí àwọn àjò táwọn bàbá wa ṣe ń gbà náà eh, wọ́n pe fún ògbà tó ń búra fún lọ́jọ́ náà. bẹ́ẹ̀ ṣe ń búra tán ló ń ròyìn lágbára. ẹ eh, pé ká lè múra. kẹ́lẹ̀ dúró pé lọ́mọkùnrin. pé gbogbo nǹkan tí bá ṣe ń bọ̀ kí Yorùbá kó dúró ni. kì í ṣe pé bóyá kéèyàn kan sanwó kan àbí kéèyàn kan kẹ́nìkan kan ní kéèyàn mówó kan wá kó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà ló parí sí kì í ṣe ayé ìgbà ẹ̀yìn tẹ́ pé owó là kàn ń wá owó là ń fẹ́ àmọ́ra wa tẹ́ pé owó là ń hmm. Hmm. kí kí Yorùbá ṣẹ́gun ni ẹ̀yìn ní gbogbo àwọn. ni major priority tó wà lọ́kàn oníkálukú àwa náà kí yín o Ògúnmọ́lá Ibrahim Ọláníyì wọ́n ní àpótí ẹ̀rí Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ sà ẹ ṣé o àtẹ̀yìn náà ẹ̀rí Olúwa ẹ̀rí tèmi ọba ọba ajé mi ò dáadáa wọ́n ní. Eh, Anna is greeting you gbogbo yín pátápátá la kí ẹ jẹ́ ká sáré lọ síbi ọ̀rọ̀ torí pé ìṣẹ́jú márùn péré ni mo ní oore ọ̀fẹ́ àwọn àlejò wà tó fẹ́ bá dáàdì sọ̀rọ̀ ó dẹ̀ láwọn nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́ àwa náà dẹ̀ sì níbi tó jìnnà tá a tún ṣe ń lọ ẹ̀wọ̀n pa ò dúró eh, dandan ní ká ṣiṣẹ́ tẹ́lẹ̀dùmarè ràn wá gbogbo àwọn alábọ̀dé ilẹ̀ Yorùbá pátá dẹ̀ rí bólúwa ti ń bẹ tẹ́mi ẹ wà láàyè wọn ò ní ṣàṣeyọrí eh, dáàdì ohun wa nísìnyí tá a ti mọ̀ wípé irú yín ti búra láti nǹkan bíi nineteen fifty seven fifty not even sixty. ìdáhùn ah. fifty seven nìyẹn lèmi ti búra nìbàdàn. that means àwọn ìtàn àgbẹ̀kọ̀yà kan wà tẹ́ máa lè sọ fún wa díẹ̀ nú ẹ̀ nìyẹn. mi nǹkan lè rántí gbogbo ẹ̀ tán ni. ọjọ́ ti pẹ́ ọjọ́ ti pẹ́. bọ̀dálì ìgbà wo ni wọ́n kọ́kọ́ jagun àgbẹ̀kọ̀yà sà. ogun ogun àgbẹ̀kọ̀yà kó tó di pé ó ti àdí gbogbogbò àwọn àgbẹ̀kọ̀yà ti ń jà kó tó di pé ẹ̀yàn irú wa wá kó tó di irú wa ògèrè wò. kó tó pé ẹyàn àwa ṣe wá lọ. kó tó di pé ẹyin náà ṣe lọ chẹ́ẹ̀kì. tàbí lọ nínú ètè mi fi lọ sí ẹ̀yìn Ìbàdàn hmm. tí wọn náà fẹ́ bá Yorùbá jà mo rò pé nílùú báyìí ni gbogbo àwọn àti ẹtí tàbá àwọn rú lágbára tí a dúró gbé báyìí kíní kan àrùkọ abẹ́jà ni àwọn àgbà wa wọ́n ní ká fọkàn balẹ̀ hmm. ẹnìkan ṣo nínú àwọn bàbá wa yẹn lọ́bọ́ síwájú lọ́pàṣẹ pé kí ọgbà màmí yẹn kí ẹyin kọ́lẹ̀ mọ́ ọlọ́run. that means daddy ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí o láàárín gbogbo ẹ̀yin tí wọ́n ti rópò ogun ti yá o wọ́n fẹ́ eh. jalè Yorùbá lógun wọ́n fẹ́ ṣe o láàárín gbogbo ẹ̀yin tẹ́ dàbí ọ̀dọ́ ńgbà yẹn tẹ́ dàbí àwọn ọba eh, ìyàwó ọmọ nígbà yẹn eh, tẹ́ ti múra tán pé àìnígbà Yorùbá máa kọ ìyà yìí ẹnìkan ṣo péré ló sọ pé kí gbogbo yín má wọ́rì. ẹ oníkàbọ̀ kan balẹ̀ ẹ̀yàn ẹ̀yàn àwọn bàbá àràn àràn wà lọ́wọ́. ló bá nọwọ́ sáwọn àmì. ló bá nọwọ́ sáwọn àmì yẹn. kábíyèsí Elédùmarè. ipe kẹ́wù kọ́ lẹ̀ mọ́ lára. ó ní kí ni sà. ẹ̀wù gbogbo dírẹ́sì wọn kọ́ lẹ̀ mọ́ lára. gbogbo aṣọ kakí tọ́kọ sọ́rùn. kó orú sì mọ́ mú wọn. ó ní kó orú máa mú wọn kó dẹ̀ lẹ̀ mọ́ wọn lọ́rùn ó dẹ̀ rí bẹ́ẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ láì kó tó tó a minute ó sì lẹ̀ mọ́ gbogbo àwọn gbogbo àwọn àmì tí wọ́n tó wà níwájú wa yẹn lára. kábíyèsí elédùnmarè. ṣé pé orúṣe mú wọn tí wọ́n ń wá àtúbẹ̀wò tí ẹ̀wò ṣe bọ́. ẹ ẹ ṣé pé ìbọn ìbọn tí wọ́n kó lọ lọ́wọ́ àti ibi ìjà ọwọ́ ara ọ̀nà mi ń sọ̀bọnù nígbà tó rú bẹ̀rẹ̀ tó rú táwọn ìdè. bẹ̀rẹ̀ wọ́n sọ bọ́ọ̀nù níwọ̀n wọn rántí àdìbá èèyàn ọmọ Yorùbá jà. aṣọ rẹ̀ ti lẹ̀ mọ́ wọn lára. aṣọ ti lẹ̀ mọ́ wọn lára. dádì ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà kọjá pé ẹ mo lẹ́sẹ̀ mo nímọ̀sù mo négun mo sángun mo lágbára láti jàjà ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà kọjá bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà kì í ṣọ̀rọ̀ pé báyà abẹ́ jẹ̀ṣẹ́ abẹ́ kàngbó abẹ́ ara o hmm. nírọ̀rùn ni Àgbẹ̀kọ̀yà láfi kílẹ̀ gbogbo tó bá ní ajú ẹ̀kọ́. kábíyèsí Elédùmarè tó bá jẹ́ Àgbẹ̀kọ̀yà gidi. tó bí jẹ́ pé àwa ọmọ Yorùbá kájígìrì hmm. èyí tá a ju nǹkan bàbá wa tá a jogún sílẹ̀ sẹ́gbẹ́ ìdí ẹ̀yìn alábẹ́rẹ́ dé ẹ̀yìn bí wọ́n bá lọ lọ ṣúgà wọ́n bá lọ lọ ẹ̀fọn kan ìyẹn làbẹ́ mọ̀ dúró káàkiri ní aju kan tí hmm. tí tó yẹ ká ṣe sílẹ̀ hmm. bí ẹ ṣe rí mi títí di ọjọ́ orí mi nísìnyí èmi ọmọ nǹkan tẹ̀ ń pè ní magi àwọn tábìlẹ̀tì yẹn mi ìmọ̀kọ́ ti ń jẹ́ ọ̀kọ̀ọ̀kan náà mọ̀ mí sì lò ó abẹ́rẹ́ nìyẹn kò sí ọmọ mi kan tí ẹni tí ń gbọ́ abẹ́rẹ́ tí sì ń lo oògùn bílẹ̀ àgbo làwa ń lò Hmm. gbogbo àwọn ewé tẹ̀ ń wò ní lẹ́yìnkúnlé mi yìí bẹ́ẹ̀ fún àtìmọ́ fún àtìmọ́ fi ṣàgbo ni. gbogbo àwọn ewé pátápátá ló ń jẹ́ tó ń ṣe. gbogbo ẹ̀ ló gbogbo ogun ọdẹ ń wò yẹn. gbogbo ẹ̀ ló nítumọ̀. ẹ ló nítumọ̀ tí yóò jẹ́ pé iṣẹ́ ní í ṣe. làgbà fi sọ pé ọmọdé ò mu oògùn ó ní ẹ̀fọ́ àròjẹ lásán lélẹ́yìí kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. torí ẹ̀yìn eh, agbára táwọn àbájú lẹ̀ ọ wà níbi tó wà àwa là wá dáàdì ṣé pàgbára sì wà níbi tó wà fún ọmọ yorùbá lágbára ọlọ́run agbára wà níbi tó wà fún ọmọ yorùbá ló dànù pẹ̀lú ẹ̀tàn. àwọn ọmọ rẹ pé èdè jìbìtì ẹyìn ẹyìn eré owó eré ẹkọ́nìkọ̀tàn ni là ń sá àtọ̀nà tí àwọn bàbá wa fi sílẹ̀ fún wa ni. Hmm. tá a bá tọ̀nà ni ara kò sí nǹkan tó bà ẹyìn ẹyìn yorùbá lẹ́rù. ibi tí dáàdì sọ̀rọ̀ dé yìí ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ tá progressive school tá à sọ nípa pé kí ni o àwọn ọmọ Yorùbá a fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ a fẹ́ mọ̀ tó mọ àwọn ewé tọ́lọ́ ń fún wa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀kọ́ la máa kó dànù kò disturb ẹ̀sìn kò disturb pé kó má jẹ nǹkan tó bá jẹ ṣùgbọ́n ohun tó jẹ́ gangan ohun tó ń bẹ nídìílé yín gangan ohun tọ́lọ́ ń fún wa nílẹ̀ Yorùbá gangan àìmọ̀ kíkó dànù tọ́níkà kò dànù òun ló ń fìyà jẹ wá òun làwọn bàbá àgbàlagbà tó ń sọ yìí o adúpẹ́ pàṣẹ rírú àwọn bàbá báyìí o ẹ gbọ́ nǹkan tí bàbá ń sọ bàbá láwọn gbogbo à ń kó magi jẹ à ń kó ṣúgà jẹ yìí wọ́n ní irọ́ wọ́n ló ní báwọn ṣe ṣe táwọn fi dàgbà báyìí lágbára ọlọ́run dádì ọmọ la fún yín o ṣùgbọ́n a tún bẹ ọlọ́run sí pé ọlọ́run á jẹ́ kẹ́mi yín tún gùn sí báyìí lọ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá wọ́n nídìí irú yín báyìí wọ́n nídìí àwọn formation báyìí láti lè tẹ̀síwájú láti lè bọ́ lọ́wọ́ ogun wọ́n ti fi ṣúgà wọ́n ti fi kẹ́míkà wọ́n ti fi báyé wa jẹ́ tán lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò tó ṣe ọkùnrin lórí ìyàwó ẹ̀ mọ́ dádì ìròbó ti wà nídìí ẹlòmíì ìròbó tó wà nídìí ẹlòmíì gan kò yọ síta inú ló yọ sí á fẹ́ yàgbẹ́ kò nílé yàgbẹ́ ẹlòmíì ò lè dúró two hours ẹlòmíì ò lè rìn ibi gbogbo bí tá a rìn ká tó dé bí nsìn bẹ́ẹ̀ lómi ìbá rìn ó ti kú sára á máa mí gúlegúle ní tó bá dúró torí pé kí ni gbogbo kẹ́míkà gbogbo nǹkan tá à ń jẹ́ sí ló di kẹ́míkà so mo gba ọ̀rọ̀ tẹ́sán yẹn pé à ń kó magi jẹ yẹn ìwọ̀nba ni bẹ́ẹ̀ náà ni bàbá ké kaka bàbá yẹn náà wọn ráyè magi bàbá dẹ̀ náà wọn nǹkan tó dáa tó dáa tó dáa tó dáa tọ́ ló wà tó yẹ pé tọmọ Yorùbá bá ń jẹ wọn ò ní kú bọ̀rọ̀ apá ò ní ká wọn èmi ìwà kan tó jẹ́ pé èèwọ̀ àmọ́ èèwọ̀ àwọn Yorùbá mi èèwọ̀ mọ́ ó wá fàánsì ọmọ thirty years kú Mohbad ọmọ ọdún mélòó ni Mohbad ọmọ twenty seven years ó kú ẹ fẹ́ ṣòkú ẹ̀ àwọn mi ò ní tìjú wọn ò mi wọ̀ wọ́n dé wọ́n ṣe tún àti lọ jẹ ẹran níbi òkú ọmọ twenty seven years ọlọ́run má jà rírú ẹ̀ mọ́ láàrin wa gbogbo àwọn ọmọ ológo sá. wọ̀bìà níye wa wọ̀bìà ló ń kó bá wa. àti pé ní àfikún ọ̀rọ̀ tí mo sọ rí. yes sir. gbogbo àwọn bọ́ọ̀lù sẹ́wọ̀n wò nídùú ẹ̀ ẹ̀yìn bí ẹni wọ́n tẹ̀ wọ́n ni o kábíyèsí lédùmarè. ọ̀pọ̀lọpọ̀ ni tó bá dọ̀dọ̀ ìyàwó ẹ̀ kò lè ṣàgbéra kan oògùn ẹyin oògùn ẹyin alẹ́ oògùn jẹ̀díjẹ̀dí. oògùn alẹ́ ni o mọ wá. abẹ́rẹ́ tí wọ́n lọ gún yẹn wọ́n ṣe yẹn bá ti ń gún abẹ́rẹ́ ẹyin tí ìṣe abẹ́rẹ́ tó bá ti ń kan iṣan gbogbo iṣan láàárọ̀ nígbà tó bá yẹ bá ti lọ dún díẹ̀ ara ò ní le mọ́ gbogbo oṣù ọ̀yàn á ti dẹ̀ abàdùnkún àwọn. dáàbì ṣé táwọn ọmọ Yorùbá bá kàn sí wa pé àwọn fẹ́ rí yín tó bá dé ṣáwọn àgbo wà tẹ́lẹ̀ fún ọmọkùnrin tọmọkùnrin á dúró dáadáa. lágbọ́rọ̀ Ọlọ́run ewé tá ewé tá mọ̀ ṣe mu tí ẹgbẹ́ pé ẹ̀yìn ẹ̀yìn kìíní kan àwọn wọn pé typhoid typhoid fever ẹ ká lọ ra ẹ̀jẹ̀ ẹ ká lọ ra kìíní kan ẹ̀jẹ̀ kìíní hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bá ti bá ń ṣèyàn bẹ́ẹ̀ bá bí ẹ̀yìn bá bá lágbára ti àwọn àgbà hmm ewé là já fún lóyè ni màá sì ní kó ṣe kó sì mọ fi tẹ̀bà kó mọ jẹ kó má tẹ̀lé kó mọ mú. ṣé bí wọ́n tún fi ewé tẹ̀bà. màá ní kó ajá á sì á sì fi tẹ̀bà ṣé pé ọba fi tẹ̀bà yẹn ká tó díjọ́ mẹ́ta gbogbo ẹyẹn tábọ̀dọ̀ rẹ̀ láyà dànù. àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá wọ́n máa kàn sí torí mo ní àwọn kọ́sítọ́mà tó jẹ́ pé wọ́n ní ìdí ẹ̀ gidi gan bàbá màá ẹyàn ẹyàn àálà àwọn lọ́yẹ̀ kọ́ lọ́n jẹ́ kí wọ́n gbọ́. wọ́n gbọ́ wọ́n gbọ́ àwọn kan ti gbọ́ báyìí. ó ti ń débi tí ẹjọ́ tẹ̀ ti ń gbọ́ torí gbogbo ibi àwọn náà mọ̀ pé àwọn ń ṣe ra wọn ni. Babatunde Olúwatóbilọ́ba wọ́n ní we greet you daddy daddy please your location sir ẹnìkan ní daddy this is lovely sir eh, Esther Àmọ̀pé wọ́n ní adúpẹ́ ní ọwọ́ Olúwa fún yín sir inú àwọn èèyàn dùn láti rí yín so daddy ewé wà tó jẹ́ pé tó bá fi tẹ̀ bá béèyàn bá jẹ́ á tún padà pé lọ́kùnrin dáadáa. ní ti typhoid tó ń tẹ̀ ń tọ́ ń da yẹn láàmú àná ń lọ ra ẹ̀jẹ̀ fún yẹn ìyẹn ni ti ẹ̀bà yẹn wà fún hmm. tó ń pọ́n gẹ̀gẹ̀gẹ̀ bí ẹ̀jẹ̀ náà ń gbẹ kíní kan náà ń gbẹ tí bá ń ṣìwọ̀n tí a bá ti gbọ́ ewé là á já fún kọ́ má lè ṣe wàdà kó wọn mo ti bá ń kó rẹ̀ kó má mú kọ́kàn ṣe ewé yẹn kó fi tẹ ẹ̀bà ṣé ẹ̀bà yẹn wọ́n máa ṣán ni àbí wọ́n fi ṣe wédú àbẹ́fọ́ náà. ọbẹ̀ tó bá wù ú láfi jẹ́ kéèké bá yá ẹyàn ọbẹ̀ yìí lèèyàn lè fi jẹ́ àwọn èèyàn wa tó wà lókè òkun yẹn àwọn magi wọn bẹ yẹn assorted ni o ó lágbára ọ̀ṣẹ́ ọbẹ̀ magi tó bá sì ń bẹ̀ wọ́n lè fi rú ẹ̀ bàbá ẹ̀ jẹ́. Ah, eh, eh, eh, tó bá fi jẹ́ a ṣiṣẹ́ fún typhoid yẹn a clear kó lára àyà àyà kó lára àtọ̀ kó lára ẹ̀yìn àrẹ̀ àmọ́. àwọn náà ti ń gbọ́ báyìí dáàdì ká wá padà sọ̀rọ̀ tá à ń sọ bọ̀ à ń gbọ́ pé ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn àwa tá a jẹ́ peace àwọn kọ̀ọ̀kan náà tún wà nínú ọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà yìí tá a mọ̀ wípé Ìbàdàn ṣe fọwọ́ rọ́ sẹ́yìn lórí ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà dé ǹjẹ́ lè jẹ́ kó yé wa ṣé Ìbàdàn nìkan náà ni ó jagun Àgbẹ̀kọ̀yà bá a ṣe ń gbọ́ ni àbóòtọ́ ni pé ohun tá a tún gbọ́ pé àwọn ìlú tó tún jagun Àgbẹ̀kọ̀yà tó pọ̀ yàtọ̀ sí Ìbàdàn nìkan ǹjẹ́ lè là wá lóye lórí ẹ̀ torí àwọn tó ń wò wá. ní ti ìjà ti Àgbẹ̀kọ̀yà kì í ṣe ẹ̀yìn Ìbàdàn nìkan lóòótọ́ Ìbàdàn ìlú Ògùn ìlú ẹyìn ìlú Ògúnmọ́lá ìlú Ògúnmọ́lá Ìbà Olúyọ̀lé <laughs> eh, àǹkó. àwọn ja ogun tiwọn ní Ìbàdàn bẹ̀ ni ìgbọ́ hmm. ti eh, Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá. lọ pera wọn lọ pera wọn. kì í ṣe pé nìkan ṣe lólóhùn fẹ́ déédéé dá fèsì ẹ̀ kábíyèsí ọlọ́run ọba. nìkan gbogbo mi ni eh, ẹyìn ìrágbìjí. Ah. ìrágbìjí náà jagun Àgbẹ̀kọ̀yà. Ah, ah àwọn àwọn ọdẹ wọn bẹ agbára ti agbára ti wọn nígbà tí nígbà ẹnu bí ọdún mẹ bí ogún bí ogún ọdún yìí mo tún bẹ̀ sí wá mo bẹ̀ sí wá bí mo ṣe lọ mọ bẹ̀ kí n lọ dọ ẹ̀yìn ẹ̀yìn olúọdẹ wọn. láwọn tó sì kù láyé. ẹ pé láwọn tó kù láyé wọn bá bá hmm. máa ti ní ọkàn nítorí hmm. wọn padà ń gbà náà. wọn padà ń gbà náà. bẹ́ẹ̀ ni títí lọdẹ mi ni ìjẹta aṣọ gbogbo mi ni ẹ̀yìn ẹ̀yìn gbogbo àwọn ọdún náà wọn àbẹ́ ègbò lọ tí ẹ pé ní gbogbo ilẹ̀ tó ti jẹ́ ilẹ̀ ti ẹ̀kárọ̀ ẹ̀jíire gbogbo ọ̀nà dìde. ẹ ti ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ lóhùndó náà jagun àgbẹ̀kọ̀yà ṣó àbí ọ̀rọ̀ yẹn kàn fẹ́ sí mi létí ni ẹ ní Ògbómọ̀ṣọ́ gan jagun àgbẹ̀kọ̀yà. àwọn Oǹdó jagun ẹ̀yìn Ògbómọ̀ṣọ́ ìlú ẹ̀yìn ìlú egun ìlú agbára ni mébí hmm. ẹ̀yìn àrẹwà àgbà náà mébí ẹ̀yìn ibẹ̀ náà ti. Àfọ̀njá àbá Àfọ̀njá kọ́. òṣèré ń tiẹ̀ níbi wọn. ààrẹ ìgbà náà. ààrẹ nígbà ti ẹgbẹ́ òṣèlú bẹ̀rẹ̀ ni awolowo pẹ̀lú nìjà ìdáde láàrin àwọn àti Awólọ́wọ̀ Akíntọ́lá Akíntọ́lá ok sir. Ah, jòdì yẹn àwa wà nínú àwọn nínú àwọn àwọn bọ̀sà nígbà inú là ájú sí ń pé Yorùbá ni hmm. tó kú báyìí ní ájú Ọlọ́run rí òkú ẹ̀ báyìí kì í ló pa kì í gbogbo gbogbo ọta tí wọ́n tí wọ́n yìn fún abánilẹ̀ báyìí hmm. e- ìgbà tí ó di pé eh, torí wọ́n ti múlẹ̀ pẹ̀lú eh, Fani-Káyọ̀dé eh, hmm. tẹ́gbẹ́ nìkan ò pé kọ́jáde nílé ó ti kó gba àmì lọ́dún ìbò ìgbọ́ fani náà lọ dì lókun náà mú débẹ̀ yẹn bó débẹ̀ fi ohun awo fi pé Akíntọ́lá tó jáde torí báyìí lónìí Fani-Káyọ̀dé ah! ó sì dálẹ̀. Hmm nígbà tó lọ́ba yí dà ló ń fi okùn náà fi lómi hàn ló ní ngbà ní ńkọ́ wọ ìbínú ni torí bí àwọn ìbá tí wọ́n ṣe ń gbà náà bí ẹ̀yìn àdéhùn bá ti wà tó bá rí kọ̀nà pípọ̀ ṣe kí ni. akókó bínú máa lọ. ó bínú kú kò mẹ́ ṣé wọ ìbínú kú ni lóbi dà ní làwọn ẹ̀yìn náà gbé machine gun náà bẹ̀ sí tọ́ta lára. Hmm. gbogbo ọta tó ń tu yẹn ó ń tu káṣí dẹ̀ ní tí kàn tẹ̀ ló láre. pẹ̀lú machine gun. pẹ̀lú machine gun yẹn. kábíyèsí lè dùn. ọta tán wọn tó lọ kọ́ta ìgbà tí lóbi ló yí wọlé. fúnra ra ẹ. ẹ wọn ti fi jẹ ààrẹ gbogbo ẹ̀yin kò sí kú tí ń pa ààrẹ nílẹ̀ Yorùbá hmm. bó ṣe ajá àdébá ẹ̀yin bí àwọn àmì yẹn mọ̀ ẹ́ pọ̀ tó ọba ṣe báyìí gbèrè àdẹkùn bá ti ṣàgídí báyìí á di kìnìún. lóògùn ọ̀fẹ́ o. bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ẹ̀yàn àmì ẹni ni wọ́n á dùn gbà tí wọ́n di pé. nǹkan tó ń dà kò yé wọn. wọ́n fi á lọ hmm. ó tó di pé ẹ̀yìn wọ́n wá lu ọgbọ́n tí wọ́n wá tó pọ́ǹpù sídìí ògiri ilé ẹ̀ tí wọ́n fi wọlé lu lérí. Hmm. ìgbà tí wọ́n wọlé lu Akíntọ́lá lérí tí wọ́n kó gbogbo blọọkù kó lérí ẹ̀ alọ́bẹ̀ alọ́ wò ó ilé ẹ̀ wó olùtẹ́ pé ó di pẹ́lẹ́bẹ́ ńlẹ̀ báyìí bó ṣe di pẹ́lẹ́bẹ́ tó kò kù ó sì ń pajú báyìí tó ti ń rẹ́rìn ń ṣe ẹnu báyìí ẹnu ẹnu ò ṣe é sọ̀rọ̀ mọ́ ni hmm. Hmm. wọ́n fi wá láti ẹ̀yìn láti Ògbómọ̀ṣọ́ wọ́n fi agbè lọ́dí àwo ilé àwo náà ṣe lọ ṣe ètùtù Yorùbá fún. pé kó kẹ́mi lè lọ síbi tẹ́lẹ̀ ti wá lẹ́mí fi á lọ. lóògùn ọ̀fẹ́ o kábíyèsí lẹ́dùnmarè. aju gbogbo yẹn sílẹ̀ ẹ̀yàn alọ́wà kọ̀tọ̀kọ̀tọ̀ mi káàkiri láwa Yorùbá. dádì ǹjẹ́ káàtì ẹ̀fẹ́ lè parẹ́ torí ibi tí ẹ tún rán wa lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe ní káàkiri à ń gbọ́ nípa ewé kan ewé iná mi ò fẹ́ ká sọ̀rọ̀ púpọ̀ jù lórí ẹ̀ àfẹn tó bá wà nínú gúrùpù tá a sọ̀rọ̀ fún wọn tó láti sọ fún wọn pé gúrùpù wa kì í ṣe gúrùpù ọ̀fẹ́ ẹ̀hẹ́ so kì í ṣe gúrùpù ọ̀fẹ́ o gúrùpù ọ̀fẹ́ wà àwọn kan tiẹ̀ ń bí mo tiẹ̀ fẹ́ máa gbé bàbá kan ṣépè lánàá nígbà tó ń bí mi pé èwo ni gúrùpù ọ̀fẹ́ èwo ni gúrùpù ten thousand èwo ni gúrùpù fifty thousand mo ní gúrùpù fifty thousand ó tún kéré torí àwa náà rán ọmọ lọ sí school láti lọ ní education àdèmọye tá à ná school secular school lásán nìyẹn o téèyàn fi ń gba certificate tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló ní certificate lẹ́yìn tí wọ́n fi ríṣẹ́ ṣe mélòó mélòó wá ní school tó jẹ́ wípé èèyàn máa lọ akẹ́kọ̀ọ́ níbẹ̀ nípa bá a ṣe ń gbélé ayé nípa àwọn àṣà Yorùbá tó ti sọnù nípa àwọn nǹkan àmúyẹ gan wa tó ti rì mọ́lẹ̀ ká tó wá gbogbo history yìí jáde láti dáàdì kí n tó lè lọ́dọ̀ yín sìn yìí over twenty one years láti wà lórí ọ̀rọ̀ yìí o pé bí Yorùbá ṣe máa wà liberated ẹ wòye tó máa ti lọ ẹ wòye energy wasted ẹ wòye stress àwọn èèyàn àwọn èèyàn láàánú o ó wá pè mí ó ń béèrè lọ́wọ́ mi wípé ẹ kí ni ìtumọ̀ pé àwọn èèyàn máa san fifty thousand kó lè join group mo ní ṣe gbogbo èèyàn ló fẹ́ join group ni àbá nìkan fẹ́ jọ́ mi sùn yìí pé mo gba one naira lọ́wọ́ òun rí kóun tó join group ìwọ tó o bá fẹ́ join group máa bọ̀ ìwọ tó bá fẹ́ join gúrùpù gúrùpù kan wà executive ló wà fún nǹkan tá à ń treat ń bẹ̀ a ò lè sọ fún ẹni tí a ò lè sọ fún ẹni tí ò bá yẹ ìkan dẹ̀ wà tó jẹ́ wípé àwọn tó nífẹ̀ẹ́ lẹ Yorùbá táwọn náà dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn tó nífẹ̀ẹ́ ìdílé wọn tó fẹ́ ìtẹ̀síwájú làwọn àgbààgbà ọmọ Yorùbá méjì mẹ́ta la parapọ̀ la dálẹ̀ ìyẹn ní ten thousand ìkan wà ọ̀fẹ́ ni tó o bá wà ń bẹ̀ o kàn máa sọ̀rọ̀ wàá kàn àákàn èyí tó bá jẹ́ lé lé lé group nìyẹn ọ̀fẹ́ nìyẹn a ṣe kọ́ọ̀sì kan lọ́dọ̀ bíṣọ̀bù Oyèdèpọ̀ ńgbà kan ó ní anything that is free ó ní run away from it ohunkóhun tó bá ti jẹ́ ọ̀fẹ́ ló bá dé ó ní kò sá fún ó nítorí pé kí ni ọ̀fẹ́ ni sátánì ìgbà yẹn ló fún Éfà ní àpù tó jẹ tó pa tó pa ọkọ ẹ̀ nǹkan tó bá ti ṣíìpù má máa bẹ́ẹ̀ lù ìjọ ta ti ń ṣe free ta ti ń ṣe free ta ti ń ṣe free ta ti náwó ta ti nára mélòó nù yín la rí ẹ̀yin tẹ̀ ń pè tẹ̀ ń sọ wípé kí ládé ta fi sọ pé ní tó fẹ́ ṣe group wa kó máa sanwó ọ máa sanwó group ò kì í ṣe Facebook tá à ń ṣe ń sìn ẹni mélòó la rí mo lè káyé àwọn tó náwó sí mi náà gbogbo ìrìn àjò tá à ń rìn ìfókí àlàwà báyìí láìpẹ́ láì jìnà a tún máa lọ́dọ̀ ìyá alára agbó kan tí wọ́n ń ṣe nǹkan kan a lọ Ọlọ́rin lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn anybody náà àwọn tí mo rí bíi mẹ́ta owó tí mo ná ìsáfè mílíọ̀n ẹni mélòó ni mo rí inú yín tẹ wá ń béèrè lọ́wọ́ mi mọ́tò mi lukú déètì sọ́nà ẹnìkan tún ní kó tún wá ya fọ́tò mi kó ya fọ́tò mọ́tò kó tún ya ẹ́ńjìn ó tún ń béèrè pé ṣé ike ni orí ẹ̀ ní àbírin gbogbo ẹ̀ pátá bóyá ṣe lọ́fẹ́ fi yẹn dá wa lọ́nà ni kò tiẹ̀ yé wa ó ti ń lọ bí oṣù kan sìn a ò rómi ara rẹ jẹ a dẹ̀ mọ̀ pé ọlọ́run ju gbogbo yín lọ torí pé ọlọ́run padà á yan àwọn èèyàn bí èèyàn tó jọ ọmọ kọlẹ̀ yorùbá ó ń yàn wọ́n tì wá láti ṣe pé kí ni o kójú má ti ṣe yìí láfi rúurì ọ̀fẹ́ láfi dérú ọ̀dọ̀ bàbá báyìí so àwọn information kan wà tó bá lọ sí hospital ò ní sanwó doctor ni tó bá lọ sí university ò ní sanwó course lecturer ní gbowó oṣù à ń sọ pé a fẹ́ bẹ̀rẹ̀ school ṣé a máa dédé lọ gbá àwọn tó nílẹ̀ lójú ni pé ọmọ Yorùbá ló fẹ́ lulẹ̀ àwọn àwọn àwọn tó máa ṣe workman workmanship àbí kí ló ń pe àwọn labour tó máa bá wa tó máa bá wa kọ́ classroom ṣé àásọ fún wọn pé ọmọ Yorùbá ló fẹ́ ṣe ìyàwó wọn ọmọ wọn ẹbí wọn wọn ní ìdíkọ́ jẹun. kájẹ̀dé lẹ àwọn àwọn èèyàn wa tí ọ̀fẹ́ nǹkan ṣe ní sọ gbòtẹ́ yìí sọ. ó yà mí lẹ́nu. ti ewé tẹ wí. yes sir. ká máa fo ẹyin ká máa gbàgbé nǹkan tá a fẹ́ sọ. bẹ́ẹ̀ni. ní nílẹ̀ Yorùbá. ewé iná ewé iná ewé e, e, oríṣiríṣi ewé iná ni ewé iná ewé iná kákan fún ẹyìn eh, ewé iná tí ẹyìn tá n sọ yìí ewé ewé iná pupa. ewé iná pupa bẹ́ẹ̀ ni. Eh, ibi tí wọ́n bá gbìn sí hmm. níbi tí atẹ́gùn gbà eh, kólẹ̀ tó súnmọ́ ibìkan láti kiri mọ́lẹ̀ fún ara rẹ̀. ibi tí atẹ́gùn ewé iná bá ń fẹ́ gbà èèyàn gbọ́dọ̀ gbàgbé èèyàn gbọ́dọ̀ máa gba atẹ́gùn ẹ̀ sára sára kábíyèsí ọ̀nà nítorí bí ẹbí ó fún búrẹ́dì ní ní hìtì iná tí màmú jáde láàyè. àti ẹ̀gbọ́n pé ṣe ni wọ́n máa ń mọ odi iye ewé náà káṣí òótọ́ ni àbí rọ́lọ́ pa fún wa. wọ́n gbọ́dọ̀ mọ ẹ̀yìn fẹ́ǹsì tó wọ́n mọ yíká. atẹ́gùn gbọ́dọ̀ máa fẹ́ lùyàn lára. gbọ́dọ̀ mọ fẹ́ lùyàn lára ẹni gbogbo àwọn nǹkan òye kan gbọ́dọ̀ mọ ṣe dé rọ́gbà lọ ọbẹ̀ torí bẹ́jọ bá ti dé bẹ̀rẹ̀ kẹsẹ̀ akúlẹ̀ kẹsẹ̀. bẹ́jọ ṣe lágbára tó tó bá débi téwé náà wà. tó bá ti wọ ọbẹ̀ báyìí agbẹ síbẹ̀ ni. ó dọ̀run nìyẹn kábíyèsí ọlọ́run. bí ẹran tó kò lè jẹ bí ewúrẹ́ wọbẹ̀ bí màálù wọbẹ̀ gan á kú lẹ́nu á kú tó bá réwé ná. ìyẹn ní ọ̀ríjìnà ọlọ́run máa bless wa yorùbá. àwọn àwọn nǹkan wúru gbogbo tí gbogbo àwọn nǹkan tí ń jọ àwọn èèyàn alójú yẹn àwọn èèyàn àwọn mistake kan tí táwọn àwọn tó ń wà kan tó ń fẹ́ jẹ tó ń kú kíní wọ̀lú. Hmm. ojú àwọn tó ń tàn ń gbà náà gbà tí dábìà ipe ẹ̀kọ́ sun òòṣà bàbá wọn dànù ìkíní kan ṣítà nìyí. ẹ̀dá ìkílẹ̀ rí sí kọ́ máa sọ pé kọ́ lọ sun àwọn òòṣà ilé kọ́ lọ sun àwọn. wọ́n fẹ́ kó bá wọn ni tí wọ́n bá dìbò. wọ́n fẹ́ kó bá ọmọ Yorùbá ni. ó gba àwọn tí wọ́n sun tí wọ́n kó síta tí wọ́n sun tí wọ́n yóò ika ankara anka bíbélì anka kíkan yíka. wọ́n láwọn ti gbẹ̀sìn. ńgbà tí ẹyìn tó dà yí padà ẹ̀ wọ́n kò nínú ilé inú igbó ni wọ́n ṣì wọ́n ń jó dídídídí tí wọ́n fi kú. dádì nǹkan tẹ̀sán òye wa sà àwọn tó dáná sun òòṣà. ẹyọ àwọn àwọn tẹ pé ẹyin nǹkan nǹkan díẹ̀ bá wọn tí bàbá wọn tó yẹ tó ń fi tí bàbá ńlá ti kó jọ. bẹ́ẹ̀ni tí wọn fọwọ́ra àwọn kórìtà fáwọn kan àyà àwọn èèyàn bẹ àwọn èèyàn fọwọ́ kan àwọn náà kórìtà fúnra wọn tí wọn buná sí tí wọn jó ika pé ẹyìn kíní kan wọn bẹ́ẹ̀ ṣùwé kíní kan bẹ́ẹ̀ ṣùwé. ilé ìṣúwò owó àwọn ilé àjẹ owó àwọn ìgbà wọn ò gbénu wọn ò gbénu ilé inú igbó ni wọn ẹ ẹ iná iná. lọ padà lọ gbé. lọ padà lọ gbé náà ń lu agogo bí àwọn onígbàgbọ́ ni àrè ń jó àrè ń ké ń bẹ̀ títí títí títí wọ́n fi kú síbẹ̀. kábíyèsí elédùnmarè wọ́n fọwọ́ ara wọn ṣe ra wọn. Ah, àwọn nǹkan tí yorùbá ṣe yẹn mẹbí mistake àìmọ̀túmọ̀ ni. mẹ́bàá hmm. ló gbé nǹkan ní oògùn èèyàn lòun náà bíi jésù dáàdi àwọn kan tiẹ̀ ń sọ̀rọ̀ kan sà wọ́n ní àwọn Ògún Ṣàngó ọba lóayé àwọn nǹkan kan yẹn wọ́n ní wọn ò rọ̀ wá wọ́n ní kò sí tó ń jẹ́ pọ́ rọ̀ wá wọ́n ní títí kan dúdú àpé kò rọ̀ wá pé ṣe ni wọ́n bí pé wọ́n dẹ̀ kú wọ́n sí wọ́n ni àwa ń béèrè pé àfikọ́ mú wa débi tí wọ́n sí wọ́n sí àwọn kan tiẹ̀ sọ dáàdi kílẹ̀ ọkọ rí sí yẹn náà ṣé òótọ́ ni pé àwọn òòṣà wa yẹn wọn ò rọ̀ wá náwọn ọdún mọlẹ yìí. a bí àwọn tó mú jésù dání jẹmu dání ni àwọn tí wọ́n mú ṣọ̀wó dání náà mú dání àwọn tó mú ẹyìn oríyìn àwọn òṣèré náà mú dání ìtumọ̀ táwọn fi mú dání pé ẹyìn àwọn wọn ràn oníṣẹ́ sí ọlọ́run ni ìgbàgbọ́ yorùbá ẹyìn ojúgbò iṣẹ́ táwọn ń ṣe lọ hmm. ìgbàgbọ́ táwọn yorùbá ní ìgbàgbọ́ àwọn yorùbá ni pé ọlọ́run ti ó tóbi kọjá nǹkan tí èèyàn lè dúwájú ẹ̀ pé ọlọ́run fún mi ní ọmọ rárá o àwọn alágbára tí ọlọ́run dá yẹn làwọn rán sí ọlọ́run bí àyàn eh, gbàgbé yín iná èṣù ẹ̀yìn eh, jésù sí ọlọ́run tí àná bìnrin náà burúkú àná bìnrin gbé mi ránṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn àwọn yorùbá náà ni wọ́n ń ṣe tó sì nítumọ̀. dadi nǹkan tẹ̀mí fẹ́ béèrè dadi ṣé Odùduwà hmm. ǹjẹ́ lè sọ díẹ̀ fún wa nípa ìtàn ẹ̀ ká parí ẹ̀ síbẹ̀ lẹ́nu ah, oh, ṣé Odùduwà ò tẹ́ wọn rọ̀. àtẹ̀wọ̀rọ̀ wọ́n fẹ̀ náà ń pè eh, Odùduwà ẹyàn ọlọ wọn bi bí ẹni bí èèyàn ni ṣùgbọ́n ọ̀kan náà àwọn alágbára Yorùbá nìyẹn. wọ́n bi bi ẹni tó bíyàn. wọ́n bi bi bi bi bí ẹni bíyàn ni. ǹjẹ́ lè mọ̀ yẹ́ ẹ̀ tàbí bàbá ẹ̀ torí pé research la wà báyìí a ò dẹ̀ sọ pé nǹkan tẹ́nìkan bá sọ ni final a máa ń sọ. àmọ́ wádìí tí bàbá àwọn àti ìyá àwọn yẹn mo bá tẹ̀ sọ́kí mo gbọ́ ni mo ti gbàgbé <laughs> ọjọ́ náà ti pẹ́. mo láìkí dáàdì wọn ò parọ́ torí àwọn nǹkan tá a gbọ́ nípa Odùduwà àtọ̀pọ̀lọpọ̀ àwọn irúnmọlẹ̀ wa ó lágbára díẹ̀ ìyẹn kì í ṣe nǹkan tí a lè tú ń bì lẹ́nu tàbí tẹ́nìkan lè tú oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn kankan tí wọ́n dé yìí ni wọ́n fi ń sábà bá wa jà nílẹ̀ Yorùbá wípé kí ni o ìtàn yín nípa àwọn alálẹ̀ yín kí ló dé tí ò dó sójú kan la fi fẹ́ bẹ̀rẹ̀ skul yẹn because àwọn kan sọ pé Odùduwà tẹ̀wọ̀n rọ̀ àwọn kan sọ pé wọ́n bi ó dá tẹ́ ẹ bá lọ bi Tani ni ìyá ẹ̀ ta ni bàbá ẹ̀ àwọn kan ní pé mẹ́kà ló ti wá pé kò tẹ ẹran wọn kankan wọ̀ wá mẹ́kà tó ti wá yẹn tó fi wá dálẹ̀ Yorùbá lẹ̀ agboolé wo lagboolé Odùduwà ní mẹ́kà a fẹ́ mọ̀ because ó jẹ́ baba ńlá fún wa nílẹ̀ Yorùbá èmi ń sìn ọmọ ilé Ifẹ̀ ní mi dádì. Ọ̀yọ́ lèmi. aha mission tí mo gbé dání kì í ṣe mission tí mo lè gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn kí n má kí kí tí mi má ṣì síbẹ̀ pé Odùduwà o Mẹ́kà ló ti wá ohun tó ń sọ fún wa ní pé Ifẹ̀ ń sìn yìí Mẹ́kà láti wá àwọn kan ní Egypt láti wá àwọn kan ní Yorùbá ò tiẹ̀ ní ìwé ìtàn pé wọ́n ti gbé ìwé ìtàn wa lọ pé lọ́ọ́ ló kù ńlẹ̀ la fi ń sàtọ̀ ẹ̀yin àgbààgbà òde àtúndọ́dọ̀ yín sìn náà pẹ̀lú gbogbo bọ́lọ̀ ti ṣe lò yín àti gbogbo nǹkan tọ́lọ́ ń fún yín ní mímọ̀ ẹ tún jẹ́ kó yé wa pé ẹ̀yin ò ní parọ́ o nípa tó Odùduwà ẹ gbàgbọ́ wípé ẹ̀yin lẹ́yìn gbàgbọ́ wípé ó ní ìyàwó ní bàbá ṣùgbọ́n ìyá àti bàbá ẹ ò lórí ọ̀fẹ́ àti lè dárúkọ ẹ̀ sí. <laughs> so ìtẹ́ mọ̀lẹ́mọ̀ ẹ ṣe dáàdi inú mi dẹ̀ dùn gan àgbọ̀n nítán lórílẹ̀ ẹnìkan ń béèrè nọ́mbà mo dẹ̀ ṣọ́ admin ti sẹ́ndì ẹ̀ Mr Babatunde Olúwatóbilọ́ba nọ́mbà mi ni wọ́n ti sẹ́ndì yẹn WhatsApp voice note nìkan Ahmed Ọlájídé ó ní àpótí ẹ̀rí ẹ̀kú ètò ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ Ọláìtàn di illumitable wọ́n ní good one the born Odùduwà ni sà ọ ti support yín be. <laughs> ẹni tó born Odùduwà yẹn ẹ máa sọ fún wa <laughs> agbonitọ bọ́ọ̀nù ẹ̀ sí ẹ máa sọ ìyá àti bàbá ẹ̀ ẹ padà sọ fún wa kò jẹ́ bó ṣe jẹ́. ó dùn mí gbàdúrà ní kọ́lẹ́jì. ok sir. ẹyìn ìwé tí wọ́n pa gbogbo tàn ẹ́ sí fún ní kàdúgbò gbogbo gbà ní gbàdúrà ní kọ́lẹ́jì ẹ eh, àwọn àwọn àwọn. mo kàn ṣe mistake ni mo ni mo gbà mo gbà lẹ́nu mi gbé. àfi ká wa torí pé àwọn kan ti dé báyìí tí wọ́n dẹ̀ ti kó àwọn ìwé kan dé tí kì í dẹ̀ ṣe ìwé àpilẹ̀rọ ìwé tó jẹ́ àwọn ìwé lọ́wọ́ ẹ̀yìn àbàbà. bẹ́ẹ̀ bá rẹ̀ fi rí rí ah, ẹ̀yìn ẹ̀yìn asúnmọ́ ní ìfàkọ̀bẹ́ bí wọ́n bá jẹ́ kó gba àwọn ìwé yẹn dànù tán nítorí gbogbo èyí dáǹgbé ní dáǹgbé àwọn kan wa ní òòṣà òòṣà òòṣà kọ́ni kọ́ni wọ́n jẹ́ oríṣẹ́. oríṣẹ́ oríṣẹ ní wíwí nàkó ń o. kí ló ń jẹ oríṣẹ. oríṣẹ ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo tó ṣẹ̀dá gbogbo nǹkan láyé yìí. àwọn tí orí ṣẹ̀dá. àwọn tí ọlọ́run ṣẹ̀dá. pípé hmm. ẹyin orí oríṣẹ. ó ṣàwọ́dá. oríṣẹ pé oríṣẹ ogun wọn rògùn níṣẹ lọ bá oríṣẹ ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run. dádì bí ọ̀rọ̀ tẹ sọ tí mo fẹ́ fi kí yín lẹ́yìn ǹjẹ́ arẹ́ni tó lè sorúkọ ìyá ògùn tẹ̀ dárúkọ yìí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ìyá rẹ̀ ń tó lè sorúkọ ẹ̀. Ah, ẹ̀yin ah, àbí inú ìtàn àtijọ́ náà láti lè rí eh, eh, eh, ogolo báwo ká kún gbogbo nǹkan bẹ́ẹ̀ ah, àkákó àti gbogbo ẹ̀ rọnu. ó ti dójú ẹ̀ báyìí ẹ kò jẹ́ bó ṣe jẹ́ ọmọ Yorùbá àwọn tún padà dé àwọn dáàdi wa láti wà pẹ̀lú látàárọ̀ àwọn bàbá Àgbẹ̀kọ̀yà nílùú Pòkíà bàbá ò parọ́ o parọ́ ní ẹ̀tẹ́ ló mú wa ohun tó bá mọ̀ jẹ́ kó mọ̀ pò mọ́ ohun tó bá kù díẹ̀ káàtó jẹ́ kó mọ̀ wípé rìsáàṣì ṣì ń lọ lórí ẹ̀ rìsáàṣì là ń bá kiri o bọ̀tí ibi tá a bá ti róòtọ́ àfi ká dúró mẹ́ aróòtọ́ lọ́dọ̀ bàbá ẹ̀yin náà dẹ́ni pé bàbá kì í ṣe onígbéraga wọn ò dẹ̀ parọ́ wọn yàtọ̀ sáwọn àgbààgbà kan àwọn àgbààgbà kan tó ń ṣe yan bí ọkà kò jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run ló ń ṣèdájọ́ àfihàn pẹran wọn love keep us together wòlíì akọrin àpótí ẹ̀rí tẹ̀síwájú adúláwọ̀ ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o májèmọ́ adúláwọ̀ ò ní bàjẹ́ o àgbẹ̀kọ̀yà ní tilé tó kò ní bàjẹ́ o ọlọ́run á gbà fún wa gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáyé á kiri